إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن انتهج نهجه إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أدوك يفون الله وبا وبا لكي ولا tí ó dá ẹ̀mí wa sí di àsìkò yìí tí ó sì tún ní kí a máa wà nínú Islam àlékún ìfẹsẹ̀rin ẹ̀ lórí ẹ̀sìn náà sí di ìgbà tí a ó padà sí sọ́dọ̀ ọlọ́run ọba kí ọlọ́run ọba kí ó máṣà ìṣe fún wa àtọ̀rọ̀ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ Muhammad àlékún ìkẹ́ ọlọ́run àti gẹ̀ẹ́rẹ̀ kí ọlọ́run bá kí ó ṣe fún òjíṣẹ́ náà àtàwọn ará ilé rẹ̀ àtàwọn ọ̀rẹ́ rẹ̀ àti àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ títí di ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kí ọlọ́run bá kí ó mọ́ṣá ìkàwá kún wọn lẹ́yìn bí idhnillahi ta'ala ní ìjókòó tí ò ní a sìràwà níyè a ó tara wa jí nípa ọ̀kan nínú àwọn ohun tí ó ṣe pàtàkì nínú sẹ̀mí mùsùlùmí. ọ̀kan nínú àwọn èyí tó fi wíwo jùlọ nínú أعمال القلوب nínú iṣẹ́ ọkàn gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mà wípé oríṣi méjì níṣẹ́ èyí tí a ṣe láti fi wá ojú rere ọlọ́run iṣẹ́ èyí tí a fi ọkàn ṣe àti èyí tí a fi oríkèéríkèé ara ṣe oríkèríkè ara yìí sàwáwọn ọ̀rọ̀ sísọ tàbí iṣẹ́ ṣíṣe èyí tó fi wúwo jù lórí òṣùwọ̀n nínú àwọn ẹ̀yà méjì ti iṣẹ́ ṣíṣe yìí wọn náà ní iṣẹ́ tí a fi ọkàn ṣe. iṣẹ́ ọkàn òun ni ìpẹ̀tẹ́lẹ̀ iṣẹ́ tí a fi oríkèríkè ara ṣe eléyìí bàtú jẹ́ sí pé tí ọkàn tí ò bá gún régé iṣẹ́ tí fi oríkè ara ṣe kò ní jẹ́ tẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run eléyìí bàtú mọ̀wùdó al-ikhlas iṣẹ́ àfọ̀mọ́ iṣẹ́ ṣíṣeṣẹ́ láti fi wá ojú rere ọlọ́run ọba nìkan ṣíṣe iṣẹ́ láì ní èròǹgbà míì tó yàtọ̀ sí iṣẹ́ ọlọ́run ọba láàṣọ tó yàtọ̀ sí ìdájú iṣẹ́ náà kọ ọlọ́run ọba nìkan ilé ọba tí yóò fi ṣe pàtàkì gidi gan-an a ó rí pé àníyàn iṣẹ́ ọkàn ni tàbá ní ká fi àfọ̀mọ́ṣẹ́ kìí ṣe nǹkankan tí ó wà tangible tá lè rí dípò pé a ó ní ẹ ká fọ̀ dáadáa àbí ẹ ká nù dáadáa nǹkankan ni tó jẹ́ sí pé inú bolo wà nínú ọkàn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọlọ́kan òjọ̀kan iṣẹ́ tó jẹ́ tọkàn àpèjúwe rẹ̀ ó pọ̀ nínú Qur'an àti sunna òjísánlá Muhammad sallallahu ta'ala alaihi wa alihi wasallam nínú ẹ̀ náà ni hadithi tó gbajúmọ̀ ẹ̀ èyí tí òjísánlá Muhammad sallallahu ta'ala alayhi wa alihi wa sallam tó fún wa níro nípa ẹni tó dà níyàn dáadáa nípa olówó kan tí ó ná dúkìá rẹ̀ sójú ọ̀nà ọlọ́run ọba tó sọ látorí ẹ̀mí rẹ̀ pé tèmi náà bá lọ nírú lágbájá ni èmi náà rẹ̀ ọlọ́run wà fún onírú ládàá owó tí lágbájá yẹn ná kò sí ní kọ́bọ̀ kí ló bá tí yóò fi gbaru ládàá tó pọ̀ tó bá yẹn tí ó sì ná kọ́bọ̀ nítorí pé ó ṣe iṣẹ́ kan nínú àwọn iṣẹ́ tí a ń pè ní iṣẹ́ kíni iṣẹ́ ọkàn ọkàn yìí ẹ̀há ara kan ni tí ó ṣe pàtàkì gidi gan tí ẹ ká sàmójútó rẹ̀ a ò gbọ́dọ̀ jẹ́ kó dípẹta a ò gbọ́dọ̀ jẹ́ kí ìfọ́nú fọ́ra kó bá nítorí pé tí ọkàn bá ti bàjẹ́ gbogbo oríkèríkè ara yókù yóò ṣe kí ni yóò bàjẹ́ gẹ́gẹ́ bí ànábì Muhammad sallallahu alaihi wasallam ti sọ fún wa hadithi tí ó gbajúmọ̀ yẹ ala inna fil jasadi mudghah idha saluhat صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب وناني أوكا ìwòlá fi ń sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí nínú àwọn iṣẹ́ tí a ń fi ọkàn ṣe yìí òun náà ni ìbẹ̀rù ọlọ́run al-khawfu min Allahi ta'ala ìbẹ̀rù ọlọ́run yìí ìntí à ń pè ní alkhawf ìlúfà walillahi al-mathalu al-a'la tí àyè yẹn bá já ẹ rí pé ọkàn rẹ̀ ó máa gbà ní láti inú ọkàn ni ó ti máa gbà ní ẹ̀dá tó lọ́run dáwọ ọmọ èèyàn nínú tó dámọ́ wa náà ní ìdẹ̀rù nínú bẹ̀rù yìí ìtọ́nà ń dá máa wọn onílàákàì òun náà ni pé tí wọ́n bá bẹ̀rù nǹkankan wọ́n ti sá lọ pàdé nǹkan náà wọ́n máa sá padà fún nǹkan náà eléyìí ni fitra gbogbo ntọ́lọ́hun dápátá sáàrin wa ìgbà míì ó fi àwa ara wa ó fi dẹ́rù bara wa ó dá nǹkan míì tí kìí ṣe wá tí fi ń dẹ́rù bà wá tọ̀bí àní pé tí èyàn bá bẹ̀rù nǹkan kan èyàn wá ẹ̀ ní rí ẹni tí ń sáré pàdé tó fi tó ń sáré fẹ́ lọ pàdé nǹkankan tí wọ́n ní kí ló ń tẹ́ tó ń lọ pàdé rẹ̀ ó ní òun bẹ̀rù rẹ̀ ni ẹni pé tírú ẹ̀ bá ṣẹlẹ̀ ẹni tírú ẹ̀ bá ṣẹlẹ̀ sí ẹ̀rí pé gbogbo wa ní ṣe èméjì nípa pé ó ti ní àrùn kìnnì àrùn ọpọlọ fítẹ̀rọ ọmọ òun ni ọba tí ó dá ní ìròyìn pé tí ẹ bá bẹ̀rù rẹ̀ ẹ níbi tẹ́ sátí náà ju ọ̀dọ̀ ta ni lọ jọ̀rọ̀ rẹ̀ lọ alhaufu min Allah ìbẹ̀rù ọlọ́run yìí mahalluhu alqalb ààyè rẹ̀ ibùgbé rẹ̀ ibùjókòó rẹ̀ òun náà lọ́kàn tó bá wá jókòó lọ́kàn yóò wá hàn níbo yóò hàn lójú yóò hàn ní gbogbo oríkèríkè ara yóò ìbẹ̀rù ọlọ́run iní máa mú kí ẹnìkan wà láàyè kan tó ti lè ṣe jàmbá ìjàmbá tí ò ní fojú hàn tó bá ṣe yẹn òun nìkan òun nìkan ló ṣùgbọ́n nítorí pó bẹ̀rù pọ́lọ̀ òun rí òun kò ṣe kí kò ṣe nínú àwọn èso rẹ̀ nù ìbẹ̀rù ọlọ́run a máa ṣokùnfà muraqabatullah a máa ṣokùnfà tí èèyàn máa wòye sí wípé ọlọ́run sọ́yàn ọlọ́run wóyàn ọlọ́run ríyàn ìbẹ̀rù ọlọ́run yìí èyí ó ṣiṣẹ́ tó àwọn tó máa ń ṣe àwọn èyí ó ṣiṣẹ́ tó àwọn okùnfà rẹ̀ ni okùnfà bẹ̀rù ọlọ́run èyí tí ó fi wíwo jùlọ òun náà ni mímọ̀ ọlọ́run ma'rifatullah mímọ̀ ọlọ́run pẹ̀lú ìlú àjẹ́ fi rí pé àwọn ẹni ọlọ́run tòótọ́ tẹ́ bá rìn súnmọ́ wọn tẹ́ bá wòye sí wọn ẹ ma kí ma pé ah, kí ló wá mọ̀wé ni wọ́n ṣe ń ṣiṣẹ́ ní kìí ṣe pé àwọn nǹkan adúlé ayé yìí kò wù àwọn náà ìbẹ̀rù òun náà ló n'itori ẹ̀mí wọn nítorí pé àwọn mú ọ̀rọ̀ nǹkan míì tẹ́ ṣe tẹ́ ní kàkún nǹkan míì tẹ́ wí tẹ́ ní kọbi ara sí nǹkan míì tẹ́ wù níwà nǹkan míì tẹ́ sọ tó bá gba ìgbọ̀ tí wọn kọjá lásán ó lè mú kẹ́lòmí ìdákú Abu Hurairah radiyallahu ta'ala anhu arda inu riwaya ti alhakim muwa nínú almustadrak nípa hadithi àwọn èèyàn mẹ́ta tí wọ́n kọ́kọ́ fi rú iná tó bá díjọ́ gbìndà alkiyama wọ́n ní Abu Huraira radiyallahu ta'ala anhu ó ń sọ fún rọ́wí hadithi yẹn gbé nínú masalasi ó ní ká tó jáde nínú masalasi ma fún ọ níro nípa hadithi kan tó jẹ́ sí pé òjísánlá Muhammad sallallahu alaihi wasallam ló sọ̀rọ̀ náà fún mi láàrin ni àti ẹ̀ ló ti sọ̀rọ̀ náà fún mi tó bá ti sọ pé qala rasulullahi sallallahu alaihi wasallam kó tó wí àdífì náà yóò dákú kó tó lè wúyí jáde pé àwọn ìrìn èèyàn mẹ́ta tọ́lọ́wọ́n kọ́kọ́ fi rú iná tó bá di tó gbẹ̀ndà alkiyama kó tó lè gbérí wáyà náà jáde àfìgbà tó dákú lẹ́nẹ̀ta àdífì ìyàwó kalóni ní in tí wọ́n ń sọ nínú àwọn ìròyìn àwọn mẹ́ta yẹn gan ó lè wà lára wa jọ káfẹ̀ máa fún kọ̀bí ara sí nítorí náà ma'rifatullah ni mọ̀ ọlọ́run bí ìmọ̀ tí ẹ̀dá ní nípa ọlọ́run bó bá ṣe ń pọ̀ sí bẹ́ẹ̀ náà ni ìbẹ̀rù ọlọ́run ó máa ṣe kíni yóò máa pọ̀ sí lẹ́mìí ilé ló bá tó jẹ́ sí pé àwọn olùmọ̀ máa ń sọ pé ìmà kìí ṣe nǹkan kan bí kò ṣe alhashia bí kò ṣe ìpayà bí kò ṣe bẹ̀rù tẹ̀bárí téèyàn nímà bí ẹ ṣe bímọ rẹ̀ ti pọ̀ sí bẹ́ẹ̀ náà ló ṣe ń ṣe ìgbẹ̀rùgbọ̀n rí sọ́lọ́hun sí ẹ̀fúra sí ọ̀kan nu méjì èèmọ̀ kó jẹ́ sí pé kò nímà àìmọ̀kan tí ló fà tẹ́ fi ń kà ní mímọ̀ ó lè jẹ́ sí pé in reality kìí ṣe ó ní mímọ̀ ní bóyá ìmọ̀kan tí ló fà tẹ́ yìí fi ń kà fún ní mímọ̀ àdíkún sì jẹ́ sí pé ó nímọ̀ ní tòótọ́ ṣùgbọ́n ṣe ti sọ di ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ torí èèyàn ní ní ìmọ̀ nípa ọlọ́run ìmọ̀ tààrà nípa ọlọ́run kó sì máa ṣe gbẹrùgbọ́n ní sọ́rọ̀ kọ́kàn rẹ̀ sì balẹ̀ nípa ìyà ọlọ́run alkhawfu min Allah ta'ala ìbẹ̀rù ọlọ́run nǹkankan ni tó rányà lórí gbogbo ọmọ annabi adam nítorí pé ọlọ́run ọba ó pàṣẹ bẹ́ẹ̀ àwọn ní àwọn ìwíkúwí táwọn èèyàn kan máa wí wọ́n máa ní àwọn àwọn ń sin lọ́hùn ni kìí ṣe nítorí báwọn ń bẹ̀rù ya rẹ̀ múmi ni ó gbọ́dọ̀ ní bẹ̀rù ó gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run ọlọ́run ọba ní fala takhafuhum wa ọlọ́run ọba ní ẹ bẹ̀rù wọn tẹ́yìn bá jẹ́ kíni tẹ́yìn bá jẹ́ olùgbàgbọ́ òdodo. ọlọ́run ni wa iyaya farhabun èmi ni kí ẹ bàbàrà èmi ni kí ẹ bẹ̀rù hadithi kan tí imam al-albani rahimahullahu ta'ala tí ó ṣe tahsinu rẹ̀ wọ́n ni annabi muhammad sallallahu alaihi wasallam sọ wípé yaqulu allahu azza wa jalla èyí ni hadith jẹ́ àpínà alhadith al-qudsi ibi ọlọ́run ọba bá àdékẹ́ ọlá ní ó ń wa izzati mo fi mi àti iyì mi mo fi búra la ajma'u ala abdi khawfayni ọlọ́run bá búra pé òun ò ní kó ìbẹ̀rù méjì pọ̀ lórí ẹrú òun òun ò ní kó ìbẹ̀rù méjì pọ̀ fún ẹrú kan nínú àwọn ẹrú òun wala ajma'u lahu amnayni bákan náà òun ní kó ìfàyàbalẹ̀ méjì òun ní kó pọ̀ fún ẹrú kankan kí ni ìbẹ̀rù méjì kí ni ìfàyàbalẹ̀ méjì ọlọ́run búra kó wọn ní kó ìbẹ̀rù méjì papọ̀ fún èèyàn kankan bákan náà wọn ò ní kó ìbẹ̀rù méjì wọn ò ní kó papọ̀ fún èèyàn kan ìyẹn ni pé wọn ò ní bà lẹ́rù lẹ́ẹ̀mejì gẹ́gẹ́ bó ti jẹ́ sí pé wọn ò ní sí láyà balẹ̀ tí ó dààmú kó bìkítà tí bá ní ah, ẹ̀yìn òní kírun ni àfi jímọ̀ jímọ̀ àfi ìdí ìdí ìtẹ́ ń fẹnu sọ yí àwọn màláíkà ń kọ́lẹ̀ ẹ̀ tíjú pẹ́ pàdé ọlọ́run ni mo lọ gáréjì kan lábújá ní nǹkan bí oṣù kan sísìn àwọn mùsùlùmí tẹ́ bá gbọ́n tí wọ́n ń fi ẹnu wí ìtí yóò sì fẹ́ fàyà àwọn ọ̀rọ̀ alfàṣà tó jẹ́ pípé ẹgbẹ̀ ìmá ti pé bú láàrin èèyàn gan sí ń pronounce àwọn ìwíkú èèyàn gan bú lè ń fẹ́ pàdé ọ̀rọ̀ lọ́jọ́ tó dùn láàrin ìwọ àtọ́lọ́un tí ó gbé ìwé rẹ̀ fún ọ tó mọ̀ ríra rẹ̀ láti bó tó ń yanu yẹ tó ń pàdé tó fi ń wí alfàṣà tí wọ́n bá pàkíyèsí èèyàn nípa àwọn nǹkan tí ń ṣe tó kù díẹ̀ káàtó ní inna Allaha ghafurur rahim lóòótọ́ ni ọkàn rẹ̀ balẹ̀ àbí inna Allaha ghafurur rahim yìí gùfúránù yẹn àti ọlọ́hùnmọ̀ yẹn fẹ́ni tó lọ́hùn bá wù ní bá fẹ́ni tó bá wù ọlọ́hùn ní bá kò sì pín dandan lórí ọlọ́hùn balẹ̀ ó bẹ̀rù kò sí fòyà kankan nípa ọlọ́run ọlọ́run ò jámà kankan nínú ìṣirò jẹ́ èlé ìrìn lọ́wọ́ jẹ́ títí gbogbo àlàtọ́lọ́run làkalẹ̀ pátá ẹlòmíì kì í ṣe iye méjì láti tayọ àlà náà kò sí ní bìkítà ẹ̀ ní rápẹ̀rẹ̀ bìkítà kankan lára rẹ̀ eléyìí ọkàn rẹ̀ balẹ̀ lé ayé nù ẹni tó nírú fàyàbalẹ̀ yìí nílé ayé ọlọ́run ní tó bá fọkàn balẹ̀ nípa mi nílé ayé kó bẹ̀rù ní àìní bẹ̀rù ọlọ́run necessarily yóò mú kí èèyàn kọlu gba ọlọ́run ọlọ́run ní tó bá jama bóòlẹ̀ ń wo pálámọ̀ rí ẹni tọ́lọ̀ ń dẹ́rùbà ìdẹ́rùbà tọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkẹ́yàmà bóòlẹ̀ ń wo pé yóò rí tọ́lọ̀ kọ́ má dẹ́rùbà wa wa idha khafani fi dunya wa idha khafani fi dunya amàntúhù yawm al-qiyamah yawm al ṣùgbọ́n tó bá bẹ̀rù mi nílé ayé wa amma man khafa maqama rabbihi wa naha an-nafsa 'anil hawa fa innal janna hiya al-ma'wa ọlọ́run ní ṣùgbọ́n ẹ̀rí ẹni tí ó bẹ̀rù ìdúró rẹ̀ wájú ọlọ́run gbogbo àti wájú fẹ́ ṣe bóò ní máa dùn wájú ọlọ́run tọ́rùn bá bí mílì nípa ilé nǹkan tó bá ti wá rántí pé òun dùn wájú ọlọ́run yóò àkà lọ́wọ́ kò ṣùgbọ́n tó bá bẹ̀rù mi nílé ayé amantuhu yawm al-qiyamah tó bá díjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah ọlọ́run yìí máa fún ní ìfàyàbalẹ̀ ṣùgbọ́n àyà rẹ̀ balẹ̀ òbìkítà nípa àwọn ẹnu àlà tọ́lọ́run là kalẹ̀ nílé ayé o tí wọ́n ń wò pé àyàrí ó balẹ̀ tó bá díjọ́ pé ní alkiyama kò lè rí bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀rí tó fi hàn pé ọlọ́run ọba ó fa àwọn èèyàn kan láyà balẹ̀ tó bá díjọ́ pé ní òun náà ni hadithi àwọn ìran méje sanad Muhammad sallallahu alaihi wasallam tó sọ fún wa pé tó bá díjọ́ gbẹ̀dẹ̀ alkiyama ọlọ́wọ́ bó fi wọ́n sí abẹ́ alárasí rẹ̀ abẹ́ bògì alárasí rẹ̀ lásìkò táwọn yóò máa sáré lòdì sáré lọlẹ̀ lásìkò tí a ó súnrùn mọ ilẹ̀ táwọn yóò máa làágùn àwọn èèyàn ó wà nínú fọ̀kànbalẹ̀ ìwòlì yìí wà sálẹ́sà fi kó páyọ̀ ọlọ́wọ̀n bá nínú ayà yẹn wa amma man khafa maqama rabbihi wa naha an-nafsa 'anil hawa fa innal jannata yake نتيجة الخوف من الله عدم اتباه الهوى consequence ìpayọ ọlọ́run ìbẹ̀rù ọlọ́run òun náà ni pé èyí náà nafsa 'anil hawa yẹn pé iṣẹ́ kan lèyìn ó ṣe ní pé èyí ó kọ̀ láti tẹ̀lé ìfẹ́nu rẹ̀ ọlọ́wọ́ bá ṣe ni inna nafsa la ammaratun bisu ẹ̀mí yẹn ẹ̀mí tàà dá fún yíyẹn la bisu bil lọ́pọ̀lọpọ̀ ọgbà yóò máa payín láti ẹ pẹ̀lú tí ò dáa Ni wá sa ìbẹ̀rù ọlọ́run yóò sa lẹ́sà ẹ̀tọ́ bá sàbẹ̀rù ọlọ́run lẹ́sà ilé ayé wa dà gẹ́gẹ́ bíi prison fún nítorí pé ẹ máa ra àwọn èèyàn lọ́tún lọ́sì tó bá jẹ́ pé ilẹ̀ lẹ́bá ti ń rìnrìn àjò ni ẹ máa róríṣiríṣi àwọn nǹkan táwọn èèyàn ń gùn tí wọ́n ń gba ọ̀nà tí ò yẹ tí wọ́n fi ń ní tó bá jẹ́ sí pé ẹ̀yin náà bá fẹ́ rin irú ọ̀nà yẹn ni irú ọpọlọ tí wọ́n ní ọpọlọ tí yín gan lè mú ju tiwọn lọ kó jẹ́ sí pé ẹ̀yin náà bá fẹ́ wọnú láì yẹn ni ẹ méjì ẹ̀ jù wọn lọ lọ́nà tí ó gbàdá ṣùgbọ́n ẹ kàjú kó mẹ́ nítorí pé ẹ̀ ń bẹ̀rù ọlọ́run ẹ máa rá wọn ọlọ́kan ọ̀ṣọ́ kankan táwọn èèyàn ń ṣe àwọn kankan ní Muhammad sallam fún wa níro nípa àwọn yẹn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láàárí lónìí níjó ní nínú kótóbà mo ń fi birthday mo fi ń ṣàpèjúwe ẹ̀dàkùn ilé ìwò ni wọ́n ti ṣe birthday lónìí èèyàn mélòó ni ò ṣe birthday lónìí nínú àwọn mùsùlùmí àwọn tí wọ́n tí wọ́n ń ṣe tí wọ́n gbé lójú àtàwọn tí wọ́n ń dọ́gbọ́n ṣe àti i uh, am plus one today àti whatever tó bá pè ó lè dọ́gbọ́n fọ́rọ̀ ìrẹ́kùn àláàrọ̀ àwọn tani anab Muhammad ó lásìkò wọ́n bẹ̀ tó jẹ́ sí pé ẹmọ tẹ̀lé àwọn ìyàwó tí wọ́n bá gbẹ́sẹ̀ sábàá ibi tí wọ́n bá ti sí ẹsẹ̀ ìrìn sí débítà nẹ́bí ni kódà tí wọ́n bá wọ júhùrọ̀ dọ́bìn àwọn olùmọ́yí dọ́bù yẹn wọ́n ní nínú àwọn dábà tí wọ́n fi ní ọ̀bùn jù nínú gbogbo dábà tọ́lọ̀hún dá ẹni dọ́bù wà náà àmìlì wọ́n ní sẹ̀sẹ́lẹ̀ wípé àwọn àlúmọ̀ wọ́n bá débi wọ́n tẹ̀lé àwọn yahudi àtàwọn nàtàrà débi pé tí yahudi bá sọ wíwọ ààyè ẹ̀gbin tó bá sọ dọ́là àwọn àlúmọ̀ mínú ma tẹ̀lé wà ààyè ẹ̀gbin lórúkọ ọ̀làjú. tó bá wà ní ọ́fíìsì pé elé lágbájá ṣe bátìdè lágbájá ṣe bátìdè ó gbé kéèkì wá ó gbé gbá wá ó gbá wò wá àwọn ṣe àbí bátìdè fún wọ́n lágbájá ṣe lágbájá ṣe ìwọ ò ṣe bátìdè rí ti ẹ̀ nínú èèyàn wo nìwọ ìwọ nìkan láàrin èèyàn láàrin èèyàn tí ò ló ń kà ṣẹ́rí pé tọ́rọ̀ wọn bá mú èèyàn pẹ́tọ́ eh, ìgbà tí bá ti dé yìí ti di gbogbo títí di gbogbo ayé ní ṣe àwọn náà yẹ àyíwá máa ṣe òun ó ṣe bá ti dé ìyàwó rí ó ṣe bá ti dé gbogbo àwọn ọmọ tí wọ́n bí wọ́n ṣe bá ti dé bá ti dé yìí ó pàtàkì ju yìí dì lọ lọ́dọ̀ pọ̀lọpọ̀ lónìí aka ci ka idi kun aka kun ba ta aka kun routine festival amma birthday e tire lo mi rula to di facebook next next month is my month ni ti ma o le lo bi oṣù mẹ́ta ti mo sọ pé birthday òun o oṣù mẹ́ta mùsùlùmí ila mu toro lon sin to lon torí rẹ̀ dawa nu sin ta wa sin li ayinu siri la wa sin ọlọ́run ọbọ̀ dáwà nítorí ká lè wá ṣe rí mùsùlùmí àwọn kó àwọn nkiri akó sínú sẹ̀mí wa model ta fáwọn ọmọ náà ìdá àwọn ọmọ ń dìde tí wọ́n ń bá lọ́wọ́ wa náà ní táwọn ọmọ ń dìde tí wọ́n ń kọ́ nìyẹn ní ìsìn ẹ̀mẹ́jì ó yà yín lẹ́nu ọdún mẹ́wàá sí 20 years tí ń bọ̀ yóò padà wọ́n padà fi sínú extracurricular activity pé gbogbo student ní government school gbọ́dọ̀ celebrate birthday níbi tá ń báyìí lọ báyìí nìsìn ó wà nínú birthday register bí báwọ̀ register school uh, ṣe bí data tí yíò fi kalẹ̀ náà data tí yíò fi kalẹ̀ ọjọ́ tí wọ́n bíyàn last birthday tí yẹn celebrate náà bí uh, ó rẹ̀ kí that expression yẹn kìí ṣe context yìí nìyẹn date of birth náà ni wọ́n sì ń rí fásitì inú wọ́n so iru ọmọ bẹ́ẹ̀ irú ọmọ bẹ́ẹ̀ nírú nírú environment yẹn n'iru environment yẹn ọmọ yẹn máa wà psychologically affected ọmọ yẹn máa wo àwọn òbí rẹ̀ ọmọ tí ọlọ́run ọba fíyàn ṣe kò ń jẹ́ kí yẹn rí tọ́ yóò mọ̀ wọ́n bí gba àwọn òbí òun ìkà ni wọ́n gẹ́gẹ́ bí ẹnìkan nínú àwọn ọmọ láti fi ń sọ pé ọmọ kan wọ́n gbọ́pọ̀ ọmọ kan ń sọ pé my our mother is wicked for whatever reason pé our mother is wicked so irú nígbàtí gbogbo kíláàsì bá celebrate birthday tó kan ọmọ tiẹ̀ tí ò tẹ̀lé sọ kò lè wí fún ọgbọ́n torí pé ó mọ̀ pé inú ogun èrè àmì bóòlù sí bóòlù sí fẹ́ máa méngù pẹ̀lú àwọn colleagues rẹ̀ ní class níṣẹ́ ó ti fẹ́ di nǹkan tó yẹ pé tí tẹ́ẹ̀ bá ṣe ó ti fẹ́ dà yìí pé ṣé àsìkò yìí lẹ́yìn sí wà ń sìn ẹ̀ celebrate birthday ìdọ̀tí ó ti wá di nǹkan tó gbáyé kan nítorí pé ọlọ́run àti wíwójú àánú ọlọ́run ìbẹ̀rù ọlọ́run gbogbo yẹn kò sínú àjẹ́ndà àwọn ẹni ìsíwájú rere ọkọ àti ìyàwó in tí wọ́n fi máa kọ́ṣẹ́ ara wọn náà nìbẹ̀rù ọlọ́run kì í ṣe pé in sì sọ fún imam ìgbé ìjẹ́ tó sẹ́nu ìbẹ̀rù ọlọ́run tó rọ́mọ̀ pé wà láàyè tó bá ní jọ́ gbé ìbẹ̀rù ọlọ́run yìí ó ní àwọn nǹkan tí wọ̀sáì tí yóò jẹ́ kí bẹ̀rù ọlọ́run kí bẹ̀rù ọlọ́run èèyàn àkọ́kọ́ kí yẹn sọ̀stéènì rẹ̀ ẹ̀kejì kó máa lékún alákọ̀ọ́kọ́ qira'atul Qur'an wa tadabburu ma'ani kíkà al àti ríronú sí ìtumà rẹ̀ àwọn ẹni ìsíwájú rere wọ́n máa ní náwó méjì fún Kùránì kíkà wọ́n máa ní tìláwà èdè jẹ́ ti pé tí wọ́n bá jókòó jókòó tìláwà wọ́n ka in tí wọ́n bá lè kà ibi tágbára wọ́n bá ti pin nínú pípọ̀ iná ni wọ́n kà wọ́n ní jókòó fún kíkà kùránì ti tadabbur ilé-ìlú bá tí wọ́n fi máa sọ wípé ta'alaw bina nu'minu sa'a wọ́n ní jókòó tí wọ́n máa ń jókòó fún tadabbur ayatul kùránì ilé-ìlú bá tí wọ́n ká wọn tíra tafsir nígbà míì ẹ máa wo àwọn istinbatọ́tù míì ẹ máa wo àwọn àlàyé míì táwọn àfáà míì ṣe fún àwọn áyà yẹn yóò máa yà yẹn lópin ìbò ni ti rí tẹ́ bá dẹ̀ wo ààyà yẹn pẹ̀lú hikima tí wọ́n mú wá láti inú ààyà yẹn ẹwà rí pé wípé wọ́n fi ọ̀bẹ ré hikima yẹn kú ọmọ ẹ̀ ní rí pé ojú ti ló dí láti ẹjọ́ ìjẹ́ kí ló máa ń ṣokùnfà bẹ́ẹ̀ torí pé ẹ̀rí yẹn tó jókòó lórí ààyà kan tí ń ronú sí àpèjúwe ọ̀kan nínú àwọn olùmọ̀ ó ní gbólóhùn ọlọ́run ọba nínú suratu ali imran kullama dakhala alayha zakariya almihraba wajada indaha rizqa qala ya maryam anna laki hadha qalat huwa min indillah inna allaha yarzuqu man yasha'u bighayri hisab qala qala kí ni zakariya wí lẹ́yìn lẹ́yìn ayáyìn lẹ́yìn ayà ní tí zakariya wí qala rabbi habli min ladunka dhurriyatan tayyiba nígbà tó wá bá Maryam yóò bá àwọn àwọn nǹkan tí ò sí ládùúgbò tí ò sí nílùú yóò sì bá ibò ni wọ́n ti rélé ọlọ́run mi ló rọ̀ lọ́rọ̀ rẹ̀ olórọ̀ ọlọ́rọ̀ ní ní tèmi náà wà tèmi náà wà nǹkankan lọ́dọ̀ ọ̀nà gbàrà tó gbọ́ bẹ́ẹ̀ ó ní ìrí ọlọ́run ọba dákun fẹ́mi náà èmi náà ń fẹ́ kò rí àdákun ṣe tèmi fún mi ọ̀kan náà olùmọ́ni nínú àwọn ààyè tájú àti máa gbà òun náà ni kó orí orí ọlọ́run lára ẹnìkan tí wọ́n náà sọ̀rọ̀ sí ẹlẹ́sẹ̀kẹsẹ̀ ìwọ tó wá rórí ọlọ́run lára ẹnìkan tó torí pé kò fẹ́ rí dáadáa lára ẹni kankan ẹ wo ìsẹ̀mbáàtò nínú àwọn ààyè tádùá àti máa gbà tí wọ́n bá dá wa dá ibi ká lọ máa wá oṣù mẹ́fà tí ń bọ̀ àní rí mú jáde ṣùgbọ́n ṣé ó jọra wọn àbí ò jọra wọn rí pé ànẹ́bí ọ̀rọ̀ wọn àfáwà nínú àwọn àyè tádùwà tí máa gbà òun ni kọ́lọ̀un sun orí bẹ́nìkan wọ́n ni ọlọ́run dákun bùn ní sí tẹ́ni dákun sí ti mìíràn fún mi nǹkan báyìí mìíràn fẹ́ kì í ṣe dẹ̀rẹ̀ kó jẹ́ ti gbérú ti ọ̀rọ̀ kí ni máa ṣokùnfà àwọn àìmà haram tí wọ́n bá ń ka kòránì tí wọ́n bá ń sọkọ́ ẹnìkan ní nítorí pé wọ́n rántí ẹ̀ṣẹ̀ táwọn ará maka àwọn bàbá bàbá wọn ṣe tí wọ́n lé ànábì jáde ní maka lọ́jọ́ àná ló ń pa wọ́n lẹ́kún nígbà tó yẹ pé ọkàn tí wá ti lè bí tadabbur inú ma sọkùnfà rẹ̀ tadabbur ríronú nípa àwọn ayatul Qur'an ríronú nípa ìtumọ̀ wọn ni o ma ṣe ìjókòó ni mo ti ń sọ nípa ìgẹ́gẹ́ tí mo kà nípa arákùnrin kan tí mo ní ó ọ́dà fún Qur'an mo kà nípa arákùnrin kan tó ọ́dà fún mùsùlùmí ni ó ọ́dà fún Qur'an ní Europe ìgbà tí wọ́n fẹ́ wọ́n fẹ́ supply rẹ̀ ní kùránì ó order fún kùránì ó sanwó wọ́n fẹ́ deliver kùránì ẹ̀ wọ́n wá deliver kùránì náà to a wrong address address tí wọ́n deliver kùránì yẹn sí address kékeré ni òun kẹ̀rí kùránì wọ́n bẹ̀rẹ̀ sí ka kùránì nígbà tí lè bẹ̀rẹ̀ sí follow up dá delivery àsìkò tó yẹ kẹ́ deliver kùránì tí mo sanwó fún ìrìn kùránì èwo àwa ti deliver rẹ̀ ta èmi ò rí kùránì ìgbà tí wọ́n máa tírèsì kùránì ẹlẹ́yìn deliver kùránì kùránì fún kèfèrí òun ti di mùsùlùmí nítorí pé ọlọ́run sàálẹ́sà pẹ̀lú mànà ìmànà ẹ̀sà ní jama ìsìláàmù yìí wàláhì àmà kíìmà rẹ̀ tí a lè ka àwọn èèyàn tàbí bátàrí tí wọ́n àlè tó ní sọ èèyàn mélòó ló ti bátàrí tí wọ́n mùsùlùmí nílẹ̀ orí kí ni wọ́n ṣe tọ́nà fi sí ọ́ní mùsùlùmí ìyẹn kùránì ló kà translation nígbàtí wọ́n tẹ́rẹ̀ sí pé a ti deliver a deliver kùránì tó order fún wọ́n discover pé àwọn deliver to a wrong address but wọ́n tẹ́rẹ̀ sí address yẹn wọ́n lọ bá pé kèfèrí ni wọ́n deliver kùránì fún fún at the time tí wọ́n lọ bá ó ti gbà Islam tí wọ́n bá lè ka kùránì kó mà túmọ̀ rẹ̀ majalisu tafsir tafsir kùránì kìí ṣe pé ó dìgbà tó bá dínú ramadan táwa jókòó ti dájí mọ́sálásí ó ti sùn lọ kùrán òun ni ó yẹ kó dìzáyì ìsẹ̀mí wa kùrán a máa yí ọkàn ni a máa jẹ́ kọ́kàn yí èmi nítorí náà kíkà Qur'an àti ríronú sí ìtumọ̀ rẹ̀ a máa mú kí bẹ̀rù Ọlọ́run èèyàn kó lékún Suratul Fatiha àti ẹ̀rí yẹn ọ̀kan nínú àwọn àfáàwa kọ́nà kó sàlékún dáadáa rẹ̀ Sheikh Sani ibn Abdulaziz al-Muhimi ó ṣe tafsiru Suratul Fatiha ní fún oṣù kan nínú Ramadan fún oṣù kan kò sí rí Suratul Fatiha parí áyà àkọ́kọ́ lásán tàlkìyàmì èdè kò sí èyàn tí ó ṣe tafsiru alhamdulillahi rabbil alamin áyà alhamdulillahi rabbil alamin tẹ bá bẹ̀rẹ̀ tafsiri rẹ̀ láti fi tàlkìyàmì èdè ẹ̀rí parí tafsiri rẹ̀ torí pé ọba tó nyira rẹ̀ yẹn kí ló fi nyira rabbil alamin ọba gbogbo àgbáńlá ayé kí ni tá ń pè ní àgbáńlá ayé alamul ins wal jinn wad dawab bi asnafiha wa anwa'iha wal jinn bi asnafiha wa anwa'iha wal ins bi asnafihi wa anwa'ihi àwọn mi yan kana mélòó ruwa èdè wa tá sọ mélòó Nigeria Plateau State lásán èdè mélòó ní mẹ́mbẹ̀ dáyẹ́lẹ́tì mélòó ní mẹ́mbẹ̀ àwọn ìran àwọn ẹranko àwọn ìran àwọn ẹ̀rà àwọn ìrà àwọn ìran àwọn tí wọ́n ń gbénú omi mélòó ni wọ́n wọ́n ń sọ̀rọ̀ wọ́n lédè gbogbo wákàtàlà ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà ọ̀rọ̀ ẹni kọ̀ọ̀kan wa nínú èyìn àtàlìjẹ̀nú àti ẹranko èyí tí ń rìn pẹ̀lú ẹsẹ̀ mẹ́rin èyí tí ń fi àyáwọ́ àti tí ń yí tí ò lẹ́sẹ̀ tí ò ní orí tẹ́lẹ̀ dá orí má yàtọ̀ gbogbo ń sọ̀rọ̀ العالمين nínú ẹ̀nà àwọn màláíkà ẹwà àwọn màláíkà tí wọ́n ṣe tọ́wọ́ fún aláàrìṣẹ́ ọlọ́run 70,000 iná ni ó máa tẹ àyè kan lójoojúmọ́ gbogbo orí tí wọ́n bá tẹ̀ lásìkò tí wọ́n ṣe tọ́wọ́ fún tàlkìyàmì ìdé níbi tàlàrìṣẹ́ màláíkà ni o nínú nínú bọ́rọ̀ òun ṣe dá wọn nínú yára wọn wọ́n ń sàfọ̀mọ́ bọ́rọ̀ òun ibi tí wọ́n bá tẹ̀ wọn òtún ní tẹ̀bẹ̀ mọ́tàlùkìyà mèrè bó lẹ́wọ̀n tó wọ́n pọ̀ mélòó wá lẹ́yìn kí ni kí lẹ́yìn ṣe bí ń jọyín lójú gánà irú òun ọ̀gá lẹ́yìn anabi محمد، ó ní asọ̀tì sàmà wà hókàlà ha àǹtà ìp مي مي sàmà mí ní mímí ẹni tó gbé nǹkan tó ti rẹ̀ ó ní ó tọ́ fún sàmà kó máa mímí pé ó rẹ̀yà ó ní torí pé kò sí ààyè tẹ́sẹ̀ èèyàn méjì lè dúró ní sánmà àyàfi kó jẹ́ pé wájú orí màláìkà kan bẹ́ẹ̀lẹ̀ tó fi kanlẹ̀ láti gbàtọ́lọ̀ ti gba tí ń sáfọ̀mọ́bọ́rọ̀ tí ò sì sí kúrò ìwọ sùn ó jẹun ó lọ bíṣẹ́ ó lọ jà ó tún ní kírun lásìkò irun àwọn gan rákà àkọ́kọ́ ó ronú pa ọ́fíìsì rákà ẹlẹ́ẹ̀kejì ó ronú pa oko rákà ẹlẹ́ẹ̀kẹta ó ronú pa jíǹkì tó ti rà rákà ẹlẹ́ẹ̀kẹrin irú òun táǹkì náà tó máa jọra rẹ̀ lójú àwọn màláíkà tó wájẹ́ sí pé bàbá rẹ̀ lọ́wọ́ fẹ́ lò kí ló fẹ́ fi tàwọn màláíkà sí àsìkò tó bá jókòó tó bá ṣe tadabburu Rabbul alamin nìyẹn ó mọ̀ pé tí wọ́n bá ní qala Allahu ó yẹ kó parẹ́ tó wọ́n ní tó máa fẹ́ káyà fọ́ pé qala Allahu ó yẹ ká wà ọ ká mẹ́rin ọmọ tí ibo ló ó ti parẹ́ ní ìbẹ̀rù ló fà يا سبحان الله يا سبحان الله صلوا هنا رب العزة والجلال نبي محمد nítorí ká níbi oníire ọlọ́run kí n tó lọ dákan mo tọrọ lọ́dọ̀ rẹ mo pàlú mọ̀ mi rẹ ní píparí ẹ̀ kaná wàláhì nínú tó kéré jù nínú sí ọlọ́run òun náà ní bá nílé ayé yìí láti bẹ̀rẹ̀ rẹ̀ dúpin kọ́lọ̀n pa gbogbo ẹ̀rẹ́ lẹ́ẹ̀kaná yóò sì parun kí n kankan ò ní dúró nínú ẹ̀ àti ìyìn àtàlìjẹ̀nú àtàlágbà àtọ̀lẹ́ àtolówó àti tálákà àti ẹranko ọlọ́wọ́ pa gbogbo ẹ̀rẹ́ ìfẹ́ kò sí ní ìdúnmá látọ́ àti ìwọ̀ tàbá zoom ilé ayé láti sáàmà tí a rí wọn a locate wọn ilé ayé gan ṣe ẹ̀pọ̀ gan tàbá zoom kẹfì lásán láti sáàmà tí a locate ibi tí wọ́n wà ní níbi tó kéré dé ó wà so insignificant to the extent that àti ẹ̀rí lè ò ní ní recognition gan bí gbogbo àtọ́gbẹ́ alágbádá ní lọ́yìn kí wá ní ọ́ nínú tó mọ́ ń ṣokùnfà kí ìbẹ̀rù ọlọ́run èèyàn kó lékún òun náà ni kí ẹ mọ́ èèyàn ìjú kí ẹ mọ́ èèyàn náà ni kí ẹ mọ́ ọlọ́run kí ẹ mọ́ títóbi ọlọ́run kí mọ̀ pé ẹni tó lọ́wọ́ bá mú kọ́nà kó mọ́mọ̀ wà bakí ẹlẹ́ni wọ́t ìjá bakí ẹkọ́nsù zakari فلما بني قل آمنوا به أو لا تؤمنوا إن, إن الذين أوتوا العلم من قبله إذا يتلى عليهم يخرون للأذقان سجدا ويقولون سبحان ربنا إن, إن كان وعد ربنا لمفعولا ويخرون للأذقان يبكون ويزيدهم خشوعا àwọn kẹfìrí ọlọ́run ní gbówù yín ẹgbàgbọ́ ẹgbàkùránì gbọ́ gbówù yín ẹ má gbàgbọ́ ẹlẹ́sà ṣùgbọ́n dájúdájú àwọn tá a fún nímà nípa alukur'an síwájú òjísánlá muhammad sallallahu alaihi wasallam nígbàtí wọ́n bá ka alukur'ani fún wa yakhruna lil azqan wọ́n máa dájú délẹ̀ rẹ̀ sujjadan láwọn tí wọ́n forí kalẹ̀ fọ́lọ́ ní bíbá bàrọ̀ ọlọ́run àti pèrò ọlọ́run wọ́n a mọ́ sọ pé subhana rabbina in kana wa'du rabbina la maf'ula mímọ́ ọlọ́run ọba wa dájúdájú àdéhùn ọlọ́run ọba wa ohun àmúṣẹ ni wa yakhruna lil azqan yabkun wa yaziduhum a sì máa ṣe àlékún ìpayà hàn. nínú àwọn ohun tó máa ń ṣokùnfà kí ìbẹ̀rù ọlọ́run èèyàn kó lékún istishaaru idọmi zambi wahawulihi istishaaru idọmi zambi wahawulihi ẹ̀rí ẹ̀kọ́kọ́ gbọ́dọ̀ kọ́kọ́ mọ ọlọ́run náà walillahi al-mathalu al-a'la tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ sófin kan tí wọ́n ní ọ̀nà kan láti àsìkò kan sásìkò kan ẹnìkan kan ò gbọ́dọ̀ gbàbẹ̀ gbogbo ẹni tó bá gbàbẹ̀ ìdájọ́ rẹ̀ ni pé a ó gé orí rẹ̀ dànù láàrin àwọn èèyàn a ó kó àwọn èèyàn jọ a ó gé orí rẹ̀ dànù ẹnìkan pé à ṣé wọn àti bá ṣe pé orí wọn bá dàrú torí pé ìrànwá kọjá wọn alẹ́ pa òun wa lọ kọjá wọn á kó àwọn aráàlú jọ ń tòótọ́ eléyìí ń dání kẹ́ni kankan máa ń ṣe òun ṣe táwọn èèyàn ń wo báyìí wọ́n gé orí ẹ̀ tí gbogbo èèyàn rí tó bá dọ̀ọ̀la sẹ́ni kankan tó gbalẹ̀ gbogbo àti wọn bá ti fẹ́ gbabẹ̀ kí ni wọ́n mú pé ẹni tó ṣòfin yìí lọ́tẹ̀ yìí kò ṣeré o ẹni tó rúfin ní jò ní ní tó lóun ó ṣe fún ló ṣe kíni ló ṣe fún ẹni tí ó yìí ṣerú ẹ̀ yóò jẹ ẹni tí agbára ń bẹ̀rẹ̀ jẹ́ nìkan kò nílé bí ah, èrè ẹ́gbẹ́ tó pa àdírẹ̀ ẹ̀kọ́ ni yóò jẹ ẹni tágbára wà lọ́wọ́ ẹ̀ yóò wá káwọn èèyàn máa bàbàrà crossing boundary yẹn nítorí kí wọ́n ń bẹ̀rù ẹni tí ó ṣe gíní ẹni tí ó jẹun rúfin tí wọ́n bá cross rẹ̀ walillahi al-masalul a'la ọlọ́wọ́ bá ló fi lẹ́tọ̀ sí àpèjúwe tó fi ga jùlọ àwọn olùmọ̀ wọ́n máa wí gbólóhùn yìí àwọn olùmọ̀ àkídà wọ́n máa wí gbólóhùn walillahi al-masalul a'la tí wọ́n bá fẹ́ mú àpèjúwe wá láti fi mú kí àgbọ́yé kan nípa ọlọ́run kó súnmọ́ àwọn èèyàn torí pé àgbọ́dọ̀ fi nǹkan kan wé ta ni àgbọ́dọ̀ fi wé ọlọ́run. téèyàn bá wá ní ṣòro ní tí ó ṣe kéèyàn máa bàbàrà ìwẹ̀ ẹ̀ṣẹ̀ òun náà ni kéèyàn kí pọ́ǹtì àkọ́kọ́ tá a kọ́kọ́ sọ yẹn kó kọ́kọ́ wà ń bẹ̀ òun náà ni kéèyàn mọ ọlọ́run kéèyàn mọ títóbi ọlọ́run kọ́lọ́hun mú lórí ẹ̀mí èèyàn yíò àjẹ́ kí èèyàn máa bẹ̀rù àti ṣe ọlọ́run tí èèyàn ti mọ̀ yẹn tó tóbi yẹn tí èèyàn bá tí wá ní ṣùúrù pé ọlọ́run ni mo fẹ́ ṣẹ̀ kódà kó jẹ́ sí pé n tó fẹ́ ṣe yẹn ó máa wò pé ẹ̀ṣẹ̀ kékeré ni yóò a máa wò pé ó yà kẹ́ṣẹ̀ yìí bá jẹ́ kékeré ọlọ́run tí mo fẹ́ ṣẹ̀ ọba tó ṣe gíní ọba tó tóbi ni ṣùúrù yẹn ẹni tó náà bá ṣàánú rẹ̀ tó ní bí reflex yẹn tí ó máa rán ní pé o mọ̀ fẹ́ tayọ àlá ọlọ́run ni ọlọ́run la mọ̀ pé tó bá ní ṣòro yẹn ilé ìbẹ̀nú àwọn èyí tó máa ń ṣe okùnfà kí èyàn sustain ìpayọ̀ ọlọ́run ó sì máa ń ṣe okùnfà kí ìbẹ̀rù ọlọ́run náà kó ṣe gẹ́ni kí ìbẹ̀rù ọlọ́run náà kó lékún ibn Mas'ud radiyallahu ta'ala anhu arda ó sọ wípé innal mu'min yara dhunubahu ka'annahu qa'idun tahta jabalin yakhafu àwọn àwọ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ a máa wò ní gẹ́gẹ́ bí òkè bí àpáta tó tóbi ni tí wọ́n wá gbé e sókè tó wá hànjì lókè tó wá wà lábẹ́rẹ̀ ìwá ń bẹ̀rù kápáta náà má ṣe kìnnì kó má jábọ́ lé òun lórí ó ní bẹ́ẹ̀ lólùgbàgbọ́ òdodo bẹ́ẹ̀ ni fílíǹsì olùgbàgbọ́ òdodo nípa àwọn àwọ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ kí ọlọ́run dákun wọ́n fi mú mi dákun dákun ṣàforíjì fún mi tó bá lọ dáríjì mi ibo ni mo fẹ́ gbà ibo mo fẹ́ sá lọ bẹ́ẹ̀ ni bẹ̀rù àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣe olùgbàgbọ́ òdodo ni ó ní ṣùgbọ́n ẹ̀rí wà iná fàájìr ẹ̀rí fàájìrì èèyàn ẹ̀rí lẹ́sí pé kò bìkítà nípa títẹ̀lé ọlọ́run ọba sọ́hìbùl fujúr ó ní òun yọrọ̀ zunubahu kẹzùbábin marra ala anfihi faqala hakala

tí ọlọ́run bá sọ́wájú àsìkò míì lọ a ó máa tẹ̀síwájú nínú àwọn ohun tó máa ń ṣe okùnfà ìlékún ìbẹ̀rù ọlọ́run kí ọlọ́run bá kí ó mọ́sà ìjogún ìbẹ̀rù rẹ̀ fún wa. bí kò bá sí ìbéèrè a ó fi jókòó náà tì gbogbo ohun tí a wí tó ṣe déédéé èròǹgbà ọlọ́run àti sunna nabi Muhammad sallallahu ta'ala alayhi wa alihi wa sallam kí ọlọ́run bá kí ó san wálé san wíwí àti gbígbọ́ ìdókù dẹ̀ kí a káàtó kí ọlọ́run bá kí ó san kí ó ṣe àmójúkúrò fún wa nípa rẹ̀ هذا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك